سورة التكاثر بسم الله الرحمن الرحيم ní orúkọ ọlọ́run àjọkẹ́ ayé àṣàkẹ́ ọ̀run. alhaakumu takathuru hatta zurtumul maqabir. wíwá ọ̀pọ̀ owó ọmọ láti fi ṣe ìyanránṣẹ́ yín lórí kúrò níbi ìrántí ọlọ́run títí tí ẹ fi wo àwọn sàárè. كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون kò rí bẹ́ẹ̀ láìpẹ́ ẹ̀ ń bọ̀ wá mọ̀ lẹ́yìn náà kò tún rí bẹ́ẹ̀ láìpẹ́ ẹ̀ ń bọ̀ wá mọ̀. كلا لو تعلمون علم اليقين لترون الجحيم. rárá o tí ó bá ṣe pé ẹ mọ ìmọ̀ àmọ̀dájú ni dájúdájú ẹ bá rí iná jahim. ثم لترونها عين اليقين lẹ́yìn náà dájúdájú ẹ ó rí i ní rírí àrídájú. thumma latus'alunna yawma'idhin 'anin na'im. lẹ́yìn náà dájúdájú a ó bi yín léèrè nípa ìdẹ̀ra ní ọjọ́ náà.